jàlibáàbù tá a wí yìí tá a fẹ́ wọ̀ yìí kò gbọ́dọ̀ jẹ́ bí wọ́n ṣe ọ̀nà sí bí àǹkárá bí lace kò jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ ìdí fúláwà wà bẹ́ẹ̀ ẹ̀yẹ́ lómi yóò lo jàlibáàbù dákò kèjélẹ̀ fúláwà ni wọ́n fi design gbogbo ẹ̀ jàlibáàbù kọ́ ọlọ́run wà láàyè kò dín iná sí iná ta ọ̀nà ẹ̀ṣọ́ yín ìdí jẹ́sọ̀ ní nǹkan tó wọ̀ tó tún máa wà more beautiful tó wà attractive oníjẹ́sọ̀ nígbà tó wá fi jàlùbá àbò tó tó wá fi sọ́ọ̀bù onífúláwà lẹ́kọ̀ọ́ láwọn sísá àbáwọn bóyá àwọn ìyá wọn gbà mí à jàlùbá kan fẹ́ràn àníṣe ọmọ àlebú à jàlùbá wo lè jàlùbá mi ò ṣe ìpè fáìn jàlùbá mo fẹ́ràn bá mi wá fáìn stọ̀f ah, wọ́n èkì fáìn stọ̀f rọ́ jàlùbá wo nítorí pé tọ́lá ti lè wọ́n fáìn stọ̀f ó tún ní jàlùbá wo mi jọ fáìn tó fi ṣe tó fi tún gbélé ìnáwó bí bí rẹpẹtẹ nù jama kasi àtúnṣe yẹn gbogbo àtàfẹsẹ sọnà tọdẹ pé kò ti yẹ wa dáadáa débẹ̀ Ọlọ́run ọba ara nìyẹn wa à ń bora àmọ́ kájú níbàámu pẹ̀lú bọlọ sọsọ kalẹ̀ láàfin gbalada rẹ wọn ní ẹrí obìnrin bá ti wọ jẹlibáàrù tá a design wọn ní yọmọ fáyìnsì yọmọ wa wọ ojú àwọn tí wọn ń wò níta ní kó torí ẹ ló jẹlibáàrù ni kò wá sáǹfààní fún mọ àwọn olùfáà wa wọn ní òfin ẹlẹ́ẹ̀kẹta أن يكون صفيقا قريبا لا يشف قبل transparent jẹlibaba mi kò jẹlibaba mi kò ní kọlọ mi kọlọ kan náà ni àmọ́ transparent àwa rí àwa rí ìlà kíni obìnrin tọwọ báyìí àwa rí lábẹ́ jẹlibaba ah, tọlọngàn títara rẹ lọ sí kíni ìlọwọ ni ọgbọ́dọ̀ jẹ aṣọ tó fèkì tá a ní máa rí tọwọ́ sí abẹ́ ní àtàrà rẹ̀ ló jẹ́ pé tọ́wọ́ ara stọ́ọ̀kù stọ́ọ̀kù tó fèkì lóbìnrin náà tó olóró ti forú lẹ̀ olùsọ àárẹ̀ ìgbìta yìí lọ. ọlọ́run ní kò lò kan olóró ó mú ọ tani ń darí afẹ́gùn jẹ́wọ́n mùsùlùmí àìmọye àwọn tí wọ́n ní à ah, láti kí ní ilé o mo wọlé ní orúkú mi pàdé ìdẹ̀yẹsẹ̀ kan ah, àlóbi fìtì o. kò ní fìdí bẹ̀ bọ́tọ̀ gbọ́dọ̀ sọ́dọ̀ lẹ́nu ọlọ́run máa darí gbogbo jẹ́wàá ní ọlá ni àwọn olùfà ni àdìsí wà lérí yẹn náà gbámú wọn nítorí pé ànábì ni àwọn obìnrin kan bẹ́ẹ̀ rí tí wọ́n máa wọṣọ bẹ́ẹ̀ máa rí àwọn kan tí wọ́n wọ̀ sábẹ́ ànábì ni ilẹ̀ àná òun nà bẹ́ẹ̀ bá ti pàdé wọn ẹ̀ máa ṣépèlé wọn wàyí nà òun nà màlẹ̀ òun náà ànábì nítorí ẹni ìpè ni wọn ẹ̀yin ẹ̀ tó wá dájọ́ tí yín ẹlòmí ò rí obìnrin kò yóò sì ní ìyàwó rẹ̀ bọ́wà lé alámọ̀sá ìṣàánú wa òfin eléyìí náà ká mú lọ́wọ́ àwọn tá a máa ń lo ìbòrí fẹ́lẹ́fẹ́lẹ́ sẹ́sẹ̀ rí ìbòrí ọ̀kọ́kọ́ sí lára ẹ̀ náà nígbà máa ń sọ tẹ́lẹ̀ a sọ̀rọ̀ bòrí bíìsì gbogbo àwa táwọn ló bòrí mass to mass wípé bàtà pọ́fùn gíní pọ́fùn ìjáàbù náà pọ́fùn bàtà blue ẹ̀ gíní white ìjábò kúrò níjọ sunday ìranù níjẹ́bẹ̀ o àìlẹ́yìn sòdúdú ọ̀rọ̀ mọ́ ni o àwọn àlùfáà ní aṣọ ògbọ́dọ̀ transparent o ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yin jama mùsùlùmí wa òun náà ni pé aṣọ yìí ọgbọ́dọ̀ di aṣọ tí yọ fẹ̀ tí ò ní ha èyí ló stuff tó tíkì àbí kọ́ wá rán aṣọ tó ha kọ́ bá ní kílẹ̀ nílára mi. a ní àárín ìfẹ́ kan àmọ́ gbogbo tọ́lọ̀ ń dá sí ọ̀la bó ṣe tóbi tó sáìsì rẹ̀ àti ṣe kíni àtìmọ́ àmọ́ sáìsì iwájú rẹ̀ àtìmọ́ sáìsì rẹ̀ rẹ̀. àwọn àlùfáà ní kò lè tẹ̀lé báàbò àwọn táwọn ẹni rí báyìí sínú burúkú bàkà sí àti àríyá àìmọye àwọn èèyàn tí wọ́n máa wọṣọ lọ́dọ̀dọ̀ ara wọn àmọ́ lọ́dọ̀ ọlọ́run ìhòòhò ni wọ́n rìn. ọbẹ̀ lọ́kọ́ lọ́mọ Usama anábì fún lásọ náà èkó tí àwọn pa sọ náà bí aṣọ ìbúra ọwọ́ adílé bá fún ìyàwó rẹ̀ àwọn yìí ní nífẹ̀ẹ́ ìyàwó wọn gan tó bá pọ̀ wọn ní nǹkan wọn gbà kí ìyàwó wọn ṣe kíni kọ́ máa lò ó ìwọ̀n kọ́ wò wọ́n máa tọ́jú ẹ̀ tó máa mọ̀ ṣe òní àbúrò ní ọ ẹnìkan fẹ́ jọ ọkọ rẹ̀ sọmọ láìpẹ́ ìfọ́nà máa ṣàmúlé nìkan ó ní yọ ọ̀rà ń ta yóò sì bọ́ sókọ̀rọ̀ yóò sì máa àdáwò wọ́n fẹ́rẹ̀ mi ara rẹ̀ gbogbo àwọn aráyé lọ lọ́pàá sàwọ́lì ní barakùnrin náà àtàwọn náà lágbára ọlọ́run ó ti wá gbàgbọ́ yẹn fún àdéhùn múrìhà tó bá padà délé sọ fún ìyàwó rẹ̀ falitẹ́jì àlìtá àtàlà gíláà kó wá aṣọ kan tó bá tẹ́kì kó fi láyìn kó fi kó fi sábẹ́ rẹ̀ kó fi sí abẹ́ aṣọ ni o kó kó tún rán aṣọ mi sí abẹ́ rẹ̀ o fani ní àháfà àtẹ̀sùpà hajjima ẹ̀dọ́ mìíràn ẹ̀rù ń bà mí kó dé pé tó bá wọ̀ á máa rí bí igun ara rẹ̀ bó ṣe tó àti bó ṣe mọ ẹ̀rí náà ló nínú tíra ibi obìnrin ọ̀gbọ̀n wà lọ́dún kékeré àtọ̀tọ̀ ha jalabi àwọn ọkùnrin táwọn alásàlá ń wọ kò síbi tí wọ́n ṣí ládùúgbò ẹ máa sọ fáwọn mísánná àwọn pé wọ́n dáràn ni ọ nítorí àwọn ni wọ́n sọ fún ọ̀gbọ̀n ńlá ni ọ òfin ẹlẹ́ẹ̀karùn-ún aláyẹ̀kúnná mubakharan mutajjaba jalabi àbùtọ́wọ̀ ọ̀gbọ̀n òfin pàfọ́mù sí tó jáde àdébùsọ̀lá lálàá ó ní ayé mọ̀rá àti obìnrin kóbìnrin tó bá gbẹ̀sì yé tó sì ń sin náà tó máa jáde ní ista àtọ́làtì tó wá fi pàfọ́ọ̀mù sára rẹ̀ sínú jàlùbáàgbé fàmárùn àti àlàkáwù tó wá kọjá níwájú àwọn ìjọ kan lìyẹ́ ìjìdú mẹ́rin ìhà tí wọ́n lè gbóòórùn rẹ̀ fàyíjà záàlìyà ànábì ní alágbèrè ni ọ̀ obìnrin tí máa ń pè àgọ́ tó jáde báyìí kọ́ fẹ́ jáde kí lànà tó gbé jẹun ìtumọ̀ ẹni pé ìjọba gbèrè ló ṣe kí ni òun nídìí bẹ́ẹ̀ tẹ̀lé bá bọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ ní láti tẹ̀lé bá bù yẹn ẹ bá mi fi nǹkan ṣe kọ́ máa tán sáà o ibi àtikọ́tà ńlá yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ni tí mo jẹ̀lé bá bùrù ṣe yóò sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ òfin ilẹ̀ karùn-ún ni bàbá wa ibùdó kéka àìdì wọ́n nítorí pé òórùn yẹn wọ́n máa pè yọ invite àwọn ọkọ̀ nígbà fẹ́ kọ́ ṣẹlẹ̀ tá a nínú ìjẹ̀lẹ̀ bá bù lọ́pọ̀lọpọ̀ wá sí kí ni lọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ àmọ́ nínú ilé olè lo pàfọ́ọ̀mù nínú ilé ní bedroom láàrin wọn àti ọkọ rẹ wọ́n sì wá jẹ́ pé ọ̀dọ́gbọ́n fọlọ́ bí ẹni tó fẹ́ fẹ́yàwó rẹ̀ lásìkò ọ̀dọ̀ Ramadan tó wá láwọn travel tó wá dé Ìbàdàn ní ṣe sáà láti ní ẹgbẹ́ àwọn fẹ́ ṣe sáà ní ìṣàgbọ́lọ̀ láti yàn rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin tó ní bí ó ti kú bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dógún ẹ̀jọ́ jáde ni wọ́n fi nǹkan nù lé lẹ́mìí pé àgbèjáde aláya aláwọn ọ̀nà kálà òṣìṣẹ́ tó dàrú mọ́ wọ́n lọ lásán náà tẹ́lẹ̀ olùbà fóònù wọ́n ti kíni wọ́n ń wò ámbẹ̀lẹ̀ tàbíkò tó wọ́n fi òórùn lẹ́yìn báyìí wọn òfin ẹlẹ́ẹ̀ka àwọn oúnjẹ ẹ rí òfin ẹlẹ́ẹ̀kẹfà allah yóò ṣe bí ha libasa rọ́jò tẹ̀lé báàbù rẹ tẹ̀lé lómi omi òun náà náà wọṣọ ẹni kankan òsì nínú ìkan lára wọn lọ́balẹ̀ lẹ́dẹ̀ yìí nínú òfin ni pé káṣọ ọmọdé aṣọ ọkùnrin kọ́mọdé aṣọ ọkùnrin anábì sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tá a nábì wí nípa wọn anábì ní àrọ́jòlù èyíkéyìí ọkùnrin yẹ̀lìbísù lébùsà tàlùmárà tí bá fi ń wọṣọ obìnrin wọ̀lùmárà àtò ní èyíkéyìí obìnrin yẹ̀lìbísù lébùsà tàlùmárà tí bá ń wọṣọ ọkùnrin láàánà rọ̀ṣúlùláì àríhà aw àléhìmá anábì ti ṣépèlé wọn èpè yìí ti ṣẹ wọn ti ṣẹ kọjá èpè ti wà ń lẹ ẹnjọ́ kàfírí kó ló ṣe kí ni òun ló ṣẹkùn ilé tí wọ́n bá ti ń wọṣọ ọkùnrin àwọn obìnrin àbáwọn obìnrin wọṣọ obìnrin àwọn ọkùnrin wọṣọ obìnrin àwọn ẹni èpè wọ́n gbé wọlé o àdéṣe ni ọkọ̀ wa ní wù ọ́ lójú ayé rẹ kọ́ ọmọ wa rọ́mọ rẹ kíkà nẹ́tọ̀ wọn sí kí ni kọ́ máa jà àbíyàwó rẹ àṣàtúntò sáàbẹ̀ mọ́jàmọ́ ẹlẹ́kẹ̀yẹ ẹlẹ́kẹ̀je allah yusuf olùbáṣẹ kàfúrà aṣọ rẹ gámẹ́ntì tó fẹ́ wọ̀ yìí kò gbọ́dọ̀ ju aṣọ àwọn gègé nílòbìnrin àwọn ṣẹ̀dẹ́ lásọ ní wọn lásọ wọn náà wọn arántí ẹ̀bẹ́ ọwọ́ ní ṣe bọ́balẹ̀ ebó tíìkì bóun ṣe ń bọ̀ yìí sí àdé òkú mùsùlùmí lọ aṣọ àwọn tí èdè mùsùlùmí lọ sí kí ni ní lọ́wọ́ yìí àbí kí ọ̀dẹ̀ rán aṣọ àwọn ọmọ ọ̀dá ó ti kó ní ibi àwọn náà tàbí kankan sẹ́yìn òbí wọn ti dá báyìí náà wọn ní rọ̀wù ti wá mọ́tò ṣọ́ba àbí kọ́ọ̀tù fọwọ́ mi ní bá kọ̀ọ̀ṣà àwọn àjọkọ̀ náà ti dára àṣà ti dá mi mọ́tò ìwọlé ẹ̀kẹ́ ìjọ aláyẹ̀kú náà tọ́wọ́ bá ṣòro tẹlifáàbù rẹ tó wọ ọkọ gbọ́dọ̀ di aṣọ ee ẹ ẹ wọn tọ pátá wọn wọn ń aṣọ tó wọn láwùjọ tó wà táwọn yóò pé ee five thousand times four twenty thousand o ìyá tó wọn náà gba five thousand ó di twenty five twenty five ní ajá wọ ọlọ hapọ ó sì ní náà nínú ẹ àwọn afọ àní aṣọ tó lò kọ́mọ̀jà ṣe ṣúhùrọ̀ aṣọ tí ó wọ́n wọn ò sì pé kọ́ wá lọ́lẹ́ ra kọ́ wá lọ́lẹ́ ra ṣáínà oní oní two hundred fifty naira tí ó mọ̀ wá báǹsì tẹ̀lé yẹn lẹ́yìn. ẹ̀sìn wà láàrin láàrin kí ni láàrin náà jẹ́ mọ́ mùsùlùmí àwọn àlùfáà nígbà ní aṣọ tí ò sí láwùjọ lóòótọ́ ó ti, lóòótọ́ àmọ́ kò sí rẹ̀ láwùjọ. tárábìnrin yìí bá lọ sí ń bọ̀ kí ló máa ṣẹlẹ̀ jọba yóò máa ìbá ìtì ojú sí ara rẹ̀ nígbà àwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ lọ́pàdà wá sí kí lọ́pàdà wá ṣẹlẹ̀ òfin mẹ́jọ ìjọ táwọn àlùfáà kan tó níparí ọ̀rọ̀ mi àdìkọ́ọ̀bù ọyẹ àdìkọ́ọ̀bù ká da nǹkan mojú ká da nǹkan mojú jẹ̀lìbáàbù la sọ látàárọ̀ lọ́dọ̀ àwọn àfáà kan àwọn gbà pé jẹ̀lìbáàbù táwọn tọ́lọ̀ ń sọ táwọn náà ti ń sọ ó ti kọ́ fà kéèyàn ó ti kí ni kéèyàn ọ̀dà kan ojú àwọn yẹn ní tá a bá ti ní jẹ̀lìbáàbù ọ̀rọ̀ yẹn ni kádà kan ojú náà kí ni jẹ̀má ọ̀rọ̀ yẹn ni àwọn àfáà kan ìtọ́wà tó tó rà nù ẹni tó rẹ̀ ti mọ́ lọ́wọ́ gbogbo ẹ̀rí tọ́wà pẹ̀lú. Orang yang ní kó kojú kó tó jáde láyé lọ́wọ́ bẹ́ẹ̀. torí tí láyé ìfọ̀ mú ni àdínlá tó tẹ̀lé sí ẹ̀sìn wájú ní ìta bọ̀ sọ́nà. obìnrin ó kojú kó tó lọ lè bọ́ lọ́hùn ọ̀la yẹn ní fún ọ tíra ti ń sọ bẹ́ẹ̀. tíra mi náà wà ó èyí tó tu lọ́dọ̀ tèmi lélẹ́yìn. torí láti lọ kùrán àti inú àti sinamọ́ ti fà á yọ. tọ́ ẹ̀mú alẹ́ الشيخ علي بن عبد الله العماري wọ́n ní bàbá abdullahi bin abdulrahman ajibiri náà wọn àfa àgbàdo saudi wọn làwọn ni wọn wò wọn sì ní kó ṣe wí náà bẹ́ẹ̀ náà lórí. eléyìí wọ́n pè ní jalibabu alimadi alimuslima sheikh nasudin alalibani àwọn ní kóbìnrin ó gbójú àwọn fọwọ́ ṣe àwọn fẹsẹ̀ sí sunna anamitọ́lọ́lá jù ní àwọn tó bá ṣe ojú àtọwọ́ nìkan lẹ̀ ẹ má pè ní ajáta o ọmọ pè ní kí ni àjàtà nínú láwọn obìnrin kan wà lásìkò ànábì tí wọ́n sí ojú wọn lẹ̀ tá ànábì sì sọ ìdàn kan lérí ẹ̀ àmọ́ orin lẹ̀ pé àwọn ìyàwó ànábì wọ́n dà nọ́bù ojú tá a bá ní ká náà wọ́n sì ewu lè ní àtẹ lówù lọ́dà aláṣẹ. ilé àwọn ti kó lójú ọ̀nà àwọn yìí ti kó lójú ọ̀nà wọ́n ta bu ayàbọ̀ wọ́n ti tọ́ fi ẹsẹ̀ náà tó sì fún ojú hàn tó tún gbèrí hàn. àwọn náà wọ́n sọ fún mi pé skirt àti blouse náà ìjáàbù ni àwọn yìí nì ah, ẹni tí ò nílò ẹni kò lè mọ iye ẹni sá àwọn yìí ní sọnù lébi gbọ́ lọ́nà ìkàlọ́ lè rí wọn yìí wọn ò sí lójú ọ̀nà ẹ̀sìn rárá tó ṣé ẹ wá rí ká mojú yìí nínú ẹ̀sìn wa lọ́wọ́ o nínú kí lọ́wọ́ jẹ́ máa nínú ẹ̀sìn wa alimusa sallallahu alaihi wasallam alẹ́mi lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n fẹ́ ṣiṣẹ́ hajj alẹ́mi náà tẹ́tí bọ̀ lùmárì àtú alimọ́kùnrinmá wàlẹ̀ àtẹ́lẹ̀ bíṣẹ̀ lọ́kọ̀ fàrẹ́sẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ ṣiṣẹ́ hajj nínú àwọn kan tó jẹ́ ìwọ̀ fún yín tẹ́ gbọ́dọ̀ ṣe lásìkò tẹ́ fi ṣiṣẹ́ hajj ẹ má nígbà yẹn ọba ká oní hundred thousand máa ro ní fifty nígbà ọba ká òrò ní twenty bí ọba ká òrò ní five kọ́dà wọn tún ní two àwọn ní ke àwọn ní ki òrò ní seven hundred òní nine hundred wà máa ń jẹ àbá àsúnà tí ò ní ra ìsọfúnyàwó bíbà rẹ bá ti ká àwọn ọmọdé kí ni nínú ọ̀rà nínú bẹ́ẹ̀ ni kí wọ́n rán láyé nù yíṣu máa ń tò máa wọ̀ àbí kí tò wọ́n yín ọlọ́run tẹ̀ sẹ́nu wa. àwọn ìyàwó ànábì gbèsè sẹ́là fẹ́jẹ́ pé àwọn ni wọ́n wá sọ fún wa pé ká wáyé kékeré ká sì mú ọ̀rọ̀ ní pàtàkì àwọn náà ṣe kíni wọ́n lò kéde pé ẹ wáyé ní pàtàkì nù ara yé náà ni gómìnà ọmọ arí bóun báyìí tó yé bá sí nù kan náà ní ọmọ bóun báyìí yóò ti darúgbó tẹ yóò ti yọ tán ó tún ra mu ìwé yìí tọ́jà yìí gan bíjì kó tó wà mọ́ bíjì mọ́ lẹ́yìn ìgbà tí èyí rẹ̀ yọ ọ̀hún ẹ má jà ní ẹ má dọ̀nù. obìnrin ẹgbẹ́ náà bọ́ọ̀dẹ̀ lọ náà sùn rárá. ọba ní ìbòdè lọ rí ìbòdè lọ o bó ṣe fẹ́ pẹ́lú kí wọ́n máa ṣe ní kí wọ́n máa sọ. ẹ wà nífẹ̀ẹ́ ra yín ìyá wa Aisha yìí wọ́n sẹ́gbàgbé kiri ìbọ́lẹ̀ nínú gbó gbọ́n wọ́n padà sínú tẹ́ǹtì tí wọ́n wà nígbà tí pé a ah, kìíní yóò ṣe lọ́wọ́ mi mọ́ kọ́ wá lọ́lẹ̀ wa níbi wọ́n ti ń wa àwọn sàhábà tí wọ́n tẹ̀lé ànábì àtàlẹ́bí sọ̀rọ̀ láàrín sọ̀lá àwọn ti ń lọ ṣe rí wọ́n ní kíní kan áúdẹ̀dì ni wọ́n máa ń gbé eléré ẹ ní wọ́n máa ń so mẹ́sìn ibẹ̀ làwọn ìyàwó àdẹ́gbọ̀n ṣe kíní ibẹ̀ làwọn máa ń wá àwọn ọ̀dẹ̀ dáa kọ́tì ìbò àpẹẹrẹ pé wọ́n dà nǹkan bọ̀dún ẹ̀tọ́kọ̀ àdébọ̀rọ̀ ìlú yìí sẹ́ kí lọ bẹ́ẹ̀ rí fún. ìdẹ́yọ̀ bá rí kò lè mọ wá káàdì nàfà mi sọ pé ká mọ ojú ló ṣe kí ló lọ́lá jù. wọ́n ń wọ ẹ̀sìn lọ lẹ́mìí pé kìnìún tí wọ́n ń wọ lẹ́yìn náà ìyàwó àìsàn ṣe kí ni ọwọ́ àmì ọwọ́ ọ̀tọ̀ ọ̀lọ́tà wíyí ọgbà omi lójú àwọn sábà wọ́n pè nìkan ní sọ̀fúwánù kò ní asúlẹ̀ òun ni wọ́n fi sí ìkẹ́ àti gbogbo tí wọ́n bá sọnù tá a bá ń sà lójú ọ̀nà tí wọ́n máa mú lépa báwọn tó ti ṣáájú òun ni kọ́ máa sàn wá lọ́ba lọ́nu tẹ́ǹtì ìpé fún wọn lọ́lẹ̀ ìwò báyà wọn gbàgbé nǹkan síbẹ̀ ìyàwó Aisha ní sọ̀rọ̀ yìí o wọ́n nígbà tó dé inú tẹ́ǹtì fara àṣàwádà ìsáàlì láàyè lọ́ba rí nǹkan tí ó dúdú lọ́ọ̀kan káàfin màpá aṣọ dúdú làwọn ìyàwó anábì ṣe kí ni wọ́n ń lọ àwọn àfáà mi wọ́n ní aṣọ tó bá kúùlù tó kúùlù tí ó flash tọ́jẹ́ kọ́lọ̀ mi náà èyí lè lọ àmọ́ kò sí ìtò lè dàbí búláàkì. ọlọ́wọ́ àrí sàwádìí sàwádìí àti pé kéèrí ìkan dúdú lọ́kan ó ní mò ń rí tán fún àtàní lọ́ba wa bá mi fún àrọ́fà ní ìnà àdì wàkánà yàrá ní kọ́bìlà lè já. wọ́n lọ́ba ní inna lillahi wa inna ilayhi raji'un ìyàwó Aisha ìyàwó Aisha ní nítorí pé ọmọ mi tẹ́lẹ̀ ó ti yé kọ́tó ní bí wọ́n sọ àyà ìdáàbò kalẹ̀ bó ṣe ní inna lillahi wa inna ilayhi raji'un fákà mọ́rìtì wájú yìí bí jẹ̀lìbáàbì ọba mú jẹ̀lìbáàbì ni wọ́n fi gbé ojú mi ìyàwó mi bá ẹnìkan wá dàgbà wojú ọ̀wá ń gbé láyé táwọn yìí ànábì ló ń sọ pé kọ̀mọ́ndé ṣe o sí lẹ́yìn ọmọ lẹ́yìn ànábì máa àbí tó bá jẹ́ lẹ́yìn màkàlókù àwọn tó bá jẹ́ pé wọ́n ta kò ní ìtọ́ ń sọ fún gbogbo ayé ni pé ọ̀fẹ́ màdàbí sì yẹ̀yẹ́ ọ̀tọ̀ láwọn kan múra bí rẹ̀ abillahi wa ayati wa rasuli kuntu tastahzi'un ọlọ́wọ́ bá ní sí ayé ọlọ́wọ́ àtàmì ọlọ́wọ́ àti ànábì lẹ́ẹ̀ma fi ṣe yẹyẹ láti àdáyé òun ẹ̀ láwùjá rẹ̀ kọ́ni kàfọ́ni tó ń bá ilẹ̀ yìí bá lè kù ẹ ti kẹfìrí lẹ́yìn ìgbàtẹ́ ti nígbàgbọ́. ọlọ́mọ bẹ́lọ̀ pẹ̀tọ́ ajé ẹ máa bá wa náà bẹ́lọ̀ kọ́lọ́ ń ṣerun fún àwa náà ọmọ bẹ́lọ̀ kọ́lọ́ ń ṣerun fún ìwọ kí la gbọ́ yé nínú ìtàn yẹn jẹ̀mọ́ nípa àwọn ìyàwó ànábì ṣe kíni wọ́n dà nǹkan bóyá tọ́ ìyàwó àyíká onígbà táwọn wà ní hajj táwọn wà lẹ́ẹ̀kan hajj sọ̀rọ̀ pé wọ́n ní kí wọ́n lẹ̀kan mọ́ ó ti yẹ tọ́ wọ́n ní káàdà rògbò bá nìyàwó lónà bí na wà náà àmọ́ àrò sórí sọ̀sọ́mọ́ pé táwọn yẹn bá ń lọ wọ́n bá fẹ́ kọjá níwájú wa tá a dùkú ti ànábì mọ́rì bá ti a nínú ìram a nínú àníyàn hajj fàyídà tí wọ́n bá fẹ́ kọjá àsìdálà tẹ ìdáná tẹlifábà wa tẹlifábà ha wọ́n ní àárara mú tẹlifábù wa àárara darí ẹ̀ wá sí ilẹ̀ báyìí kò lè mọ wọn lójú o torí tó bá lè mọ wọn lójú wọn pẹ̀ràn wọ́n ti ní wọ́n pẹ̀ràn. àwọn àwọn àrà gẹ́rù gẹ́rù tẹlifábù àwọn táwọn ènìyàn fi kíni tí wọ́n fi lọ fàyí dáa wọ́n ní ìdáná tẹlifábù mẹ́rin rà sí ha láti rí wa láti ra dẹ́ngẹ́rẹ́ rẹ̀ aláwọ̀dì ìhà àwọn táwọn yóò fi ní rí wa àyíṣàjà wàzúnà tí wọ́n bá kọjá tán káṣàkùnà àwà sí padà táwọn ọkùnrin bá ti lọ tán nílà ń gbọ́ yẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ àmọ́ bí wọ́n ti tẹ́gẹ́rẹ́ ni ọ̀lẹ̀mọ́ ojú tó bá lẹ̀ mójú wọ́n ti tako àdìsá nàbí sàlọ́lá àdìsá tó ṣe jẹ́ pé ọlọ́mọ sẹ́ ṣàánú wa asuma bint abubakar ó ní kúnlẹ̀ nùgá tí ojú hànà ọlọ́ àwọn máa ń bọ ojú wa nílẹ̀ rìjà àníjà wọn kàn rí wa asuma ọmọ abubakar sidik òun lọ sọ bẹ́ẹ̀ nígbà wọn gbọ́ yé sọ pé ànẹ́kọ́ káàdà nǹkan bójú akimadu jalibabu sharia òun ló pé jù nínú jalibabu obìnrin wà afdol inda Allah ta'ala ló sì ní ọlájú ṣe wọ́n ráwọn tí wọ́n fojú lẹ̀ tí wọ́n fọwọ́ lẹ̀ tí wọ́n gbé ara lé pé àwọn sàhábà kan náà ń bẹ káànábí òṣèké ni ọkọ̀ fún wọn bó ṣe jẹ́ pé àwọn mọ̀ pé kéèyàn ó gbódà ló ní ọlájú àwọn àyè nì àwọn náà bẹ pẹ̀lú ẹ̀rí wọn wọ́n bẹ pẹ̀lú kíni ẹ̀rí wọn. bá nínì ó ní èrè sí ojú láti ọwọ́ àmọ́ kókò ló ṣe kíni lọ́dàjù gbogbo ẹ̀rí tó mú wá náà nígbà wọn padà parí ẹ̀ wọ́n ní kéèyàn ó gbó lọ́dàjù ọ̀rọ̀ tàn lọ́rọ̀ tán síbẹ̀ máa wá gba ẹni tó mú kéèjì á máa gbà á nímọ̀ràn á sì máa bá a sọ̀rọ̀ pé gbìyànjú kúrò náà ó ṣe ni àwa pé ọkọ̀ ajáta ni ọkọ̀ ajáta ni tó bá múra bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwọn kábẹ́rù ọlọ́ fọ́tù fọ́tù ọlọ́run jòkó lásìkò hajj báyìí arábìnrin kan sì ń bọ̀ bí ó ṣe ń bọ̀ báyìí anabi sọ̀rọ̀ sọ̀dà anabi sì ń gbóyè lọ sọ́tún ó tó dáa padà sàálà anabi tó tún ojú rẹ̀ ó tó dáa padà obìnrin tí ń bọ̀ yìí máa ń wọ́n ìjẹ́bà àbàrẹ̀ ò lè yọ ọ́pọ̀ lọ wàhálà tọ́fẹ́ ṣe kíni tọ́fẹ́ dá yìí fẹ́yìn bá ti fẹ́ sinmi láyé fún ọmọ ìyàwó yàwó fún ọba tó wọ̀ wọ́n lọ́fíìsì tó wọ̀ wọ́n ní mọ́tò wọ́n padà lò lé wọn. àwọn bá ní ẹ̀rí náà nù wípé àwọn kan bẹ tí wọ́n ti dúlẹ̀ tí ànábì ò ṣe kíni tí ànábì ò kọ̀ndẹ́mù wọn èyí tá a fẹ́rẹ̀ lẹ́jọ́kọ́ yìí pé nìkọ́ọ̀bù pẹ̀lú jẹ̀báàbù òun ló ní ọlá jù òun ló sì dáa jù lọ́ba súnà nípa mọ́sásálá lọ́ba amòjù ló sì pé ẹ̀sìn sí ni obìnrin tí bá ń lò yín sin lọ́ni yín sin ọlọ́ni níjọba jáde láyé yóò tó máa ládá tó ń ṣe kíni. àwọn bá àtọ̀ wọn wọ́n sọ pé àwọn obìnrin wọlé ń tó tó síjú lẹ̀ gbogbo yín àlájọ panu kàn sí pé ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn nínú ẹsẹ̀ àtọ́jú èwo ló fi sínú obìnrin dùn àmì èwo ló fi sínú ọkùnrin dùn gbogbo àwọn bàbá àdúgbò lẹ́yẹsẹ̀ tí ìbá fẹ́ ní ọgbọ́n sí àbí tí ìbá fẹ́ nílẹ̀ ọmọ fẹ́ sọ ṣé yóò nìkan lẹ́sẹ̀ lọ́sọ̀ owó àbójú rẹ̀ nígbà wọn ní kó gbó ẹsẹ̀ nínú ẹsẹ̀ àtọ́jú èwo ló wá gbùdí náà yẹn kálukú dúró lórí ẹ̀rí ẹ̀ àmọ́ ẹni tó ní sàbòsí bá wà fà òun náà ní pé kéèyàn gbójú lọ́lá lájú torí kéèyàn bá rí kò lè wọ̀yẹ̀ lójú wọ́n bẹ̀rẹ̀ àwọn Allah subhanahu wa ta'ala nípa wá tí òfin ìjàdùbá mi ti pé lára wa kọ́lọ́mọdé alápàdà sí dáàbò bọ́ọ̀lẹ̀ aṣọ́rọ̀ kan lé eré ní ìwòsàn yìí lónìí aláwọn kan wọ́n ní wọ́n ní ìbòjú ẹ̀ ṣe pé ẹ̀sìn o àbí ẹ̀dá bá ti ní wọ́n ní kí n sọ̀rọ̀ àyàn kí ní wù ibẹ̀ èyẹ lè sílẹ̀ o wọ́n ń da ọ̀rọ̀ adékùnrin tó ń ṣe òyì ọ̀tẹ́lẹ̀ bí n tó ń sin bá yí ọ ọgbọ́dọ̀ gbà pé níbẹ̀ rí ti wà tuntun náà nábì etí ìyàwó ànábì ṣe lọ́n kọ́ ṣe tá a sì sọ pé gbogbo ẹ̀rọ òun lọ́lọ́lájú wọ́n ìtàn wa lọ́ọ́ sí gbogbo àwa tí a sì ń pèpè lọ bí ká bojú ìmọ̀nà tó mọ fẹ́ gbà wá ni pé ẹ jí kí ẹni tó fẹ́ sẹ̀sì kọ́ mọ pàtàkì tó fẹ́ fi ṣe ẹ̀sìn kábíyí pé kí ló dé tó fi ṣe báyìí kó a.